orúkọ mi ni James Ọláyanu ẹni táwọn ènìyàn mọ̀ sí Pabida Sọvidire iṣẹ́ mechanic adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ ìbéèrè tẹ́bẹ̀rẹ̀ ìbéèrè ńlá ni torí mi gan fúnra mi mi ò fi bẹ́ẹ̀ ní ìrètí nínú iṣẹ́ mechanic nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ torí ojú rí oríṣiríṣi nǹkan débi pé àwọn ìyà tí mo jẹ nígbà tí mo kọ́kọ́ dé díẹ̀ ó jẹ́ kí n kọ́kọ́ sá nídìí mechanic tó bí oṣù mẹ́ta mo sá padà sílùú mi nígbà tí mo dán yẹn náà mo tún ṣe bóyá bí ọ̀sẹ̀ méjì mo tún sá padà wá síkò ìgbà tí mo wá padà dé kò mo ṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ fúlì àwọn ìyà tí mo jẹ nídìí iṣẹ́ mechanic kò ṣeé sọ torí pé tí a bá ní pé ká máa sọ ilẹ̀ máa kún ilẹ̀ máa mọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore tí ọlọ́run ṣe kò sí mọ́tò tán gbé dénú ọgbà wa táwọn ní ṣe torí oríṣiríṣi làwọn oníṣẹ́ ọwọ́ tá à ń bí èmi gan mo ṣe wà yìí à ṣe gbogbo ẹ̀pọ̀ náà nítorí ìmọ̀ ìjìnlẹ̀ ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àwọn mọ́tò tá à ń ṣe ń sìn ó ti yàtọ̀ sí ilé ìta kọ́ṣẹ́ so bó ṣe jẹ́ nìyẹn tí mo bá ti jí láàárọ̀ tí mo bá ti gbàdúrà nílé tí mo bá ti débí màá gbàdúrà kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo bá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ yẹn tí mo bá ti ṣiṣẹ́ bóyá bíi tó bá di bóyá bíi aago mẹ́wàá mọ́kànlá mo lè lọ jẹun bóyá tóòrùn bá wà ní táìmù yẹn màá sinmi títí di ìgbà tí òòrùn máa fi wọ̀ kí n tó tún bẹ̀rẹ̀ iṣẹ́ irinṣẹ́ a máa ń lo irinṣẹ́ tòyìnbó ṣùgbọ́n kò ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń lo irinṣẹ́ tòyìnbó torí a ti wà lẹ́nu iṣẹ́ mẹkáníìkì ọjọ́ ti pẹ́ díẹ̀ tó jẹ́ ká ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti lè sọ pé nǹkan báyìí ló ń ṣe mọ́tò nǹkan báyìí ló ń ṣe mọ́tò tàbí nǹkan báyìí kọ́ ló ṣe ẹ lọ wo nǹkan báyìí. nǹkan tó máa ń fún mi láyọ̀ jù wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mi tájọ wà ń bíbà a máa ń ṣe ẹ̀fẹ̀ gidi gan pàápàá tí mo bá wà lábẹ́ mọ́tò tí mo bá ń kọrin oríṣiríṣi àwọn àjàsà ni wọ́n máa ń mú wá tó jẹ́ pé tọ́ ti mú wá báyìí orí gbogbo wa máa ń tẹ̀lé tàbí bá ó ó ṣe jẹ́ nìyẹn. oríṣiríṣi ọ̀nà làwọn ayé sọ fún mi ṣùgbọ́n èmi mọ̀ wípé kò sí ọ̀nà mìíràn oríṣiríṣi ọ̀nà làwọn ayé sọ fún mi ṣùgbọ́n èmi mọ̀ wípé kò sí ọ̀nà mìíràn kò sí ọ̀nà mìíràn tó lè mú ní ṣẹ́gun ọ̀tá kò sí ọ̀nà mìíràn tó lè mú ní borí ìṣòro àfi Jésù Kristi nìkan ló lè ṣẹ́gun gbogbo ogun tó wà láyé nínú ayé ẹ̀dá o ọ̀rọ̀ ayé yìí ìwọ nìkan ló lè ṣàlàyé ọlọ́run àti gòkè ẹ̀dá láyé ètò rẹ̀ ni adániwáyé ó bá bójú wò lẹ̀ látọ̀run kó wá ṣàánú ayé mi o olúwọ̀run pa bídà sọ́bìdìrè. àwọn nǹkan tuntun tuntun tí òyìnbó ń ṣe tá a bá ti ń dáwọ́ lérú iṣẹ́ bẹ́ẹ̀ tá a ti rí i pé ó ti fẹ́ máa fún wa ní ìṣòro díẹ̀díẹ̀ a ní àwọn irinṣẹ́ tá a lè gbé sí i tá a bá ti gbé àwọn irinṣẹ́ yẹn sí i ó máa sọ ibi tí ìṣòro wà fún wa ibẹ̀ gangan la máa lọ láti lè dojúkọ ìṣòro yẹn tó dẹ̀ máa kúrò. àwọn oníbàárà wa tán bá ti dé ẹ mọ̀ pé oríṣiríṣi làwa èèyàn tọ́lọ́hún dá oríṣiríṣi làwa èèyàn tá a wà láyé bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ pé oríṣiríṣi àwọn oníbàárà la ní tí wọ́n bá ti dé ó ti ní bá a ṣe ń bá olú kálukú lò ṣùgbọ́n bá a ṣe ń bá wọn lò náà àjọ kó ba ọmọlúwàbí wa jẹ́ torí ọjọ́ ọ̀la wa ó ṣe pàtàkì mo ti ṣe iṣẹ́ kan rí bí mo ṣe parí iṣẹ́ yẹn tán ọ̀tọ̀ ni nǹkan tí ẹni tó níṣẹ́ ní kí n ṣe mo dẹ̀ parí iṣẹ́ tán bí mo ṣe parí iṣẹ́ tí mo gbéṣẹ́ fún un ló tún sọ fún mi pé àwọn nǹkan mi wà tó yẹ kí n ṣe tóun sọ fún mi tẹ́lẹ̀ tí ò dẹ̀ sọ fún mi tẹ́lẹ̀ so ó ṣáà sọ di wàhálà tó jẹ́ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run torí ẹni tá à ń sọ yìí ara àwọn àmì ló jẹ àwọn sójà gidigidi ẹ̀dẹ̀mọ̀pọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ọpọlọ ló gbà tó aṣáàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nìyẹn kò síṣẹ́ tó lè pè mí sí tí mo máa dá a lóhùn mọ́. àwọn ọmọọṣẹ́ tó kọ́ṣẹ́ lábẹ́ wa ọgán wọn máa ń ṣe bí ọ̀gá ni torí àti fọwọ́ mú gbogbo wọn a máa ibùkọ́ èmi lè wá sí mo ṣe sọ̀rọ̀ kó kọ́ wa ní bàbá alfa mo lè sọ pé bàbá wà Kwari tàbí wà lábúlé ègò mo lè sọ pé ó wà ní Abẹ́kòkò so àjọṣepọ̀ wa ó dán mọ́rán gidi gan torí inú dídùn àtayọ̀ lájọ máa fi ń bára wa ṣiṣẹ́ ní gbogbo ìgbà tó bá ti di àárọ̀ kùtùkùtù kó tó di wípé wọ́n fẹ́ ẹni tó fẹ́ start mọ́tò ó fẹ́ wọnú ẹ̀ láti gbọ́ṣẹ́ mọ́tò ẹ̀ wò ó máa kọ́kọ́ ṣí bonnet tó bá ti ṣí bonnet ó máa yẹ engine oil ẹ̀ wò tó bá ti yẹ engine oil wò ó máa wo omi omi radiator tó bá ti yẹ omi radiator wò tó bá ti wà okay ó máa wo brake oil ìyẹn ti master tó ń ṣiṣẹ́ fún brake tó bá ti wá wò yẹn tán tó bá jẹ́ pé mọ́tò tó ń lo power steering ó máa yẹ ọ́ìlì ẹ̀ wò eléyìí tí ò bá ti lo ọ́ìlì sensor làwọn èèyàn ń lò tí ò bá ti lè yẹn ò ní wàhálà bó ṣe jẹ́ nìyẹn. bíbélì sọ wípé ìbùkún olúwa ló múni là láì fi làálàá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà máa ń sọ lẹ́nu kò dẹ̀ sí nǹkan tó fà ju wípé ìrírí tí wọ́n ti rí ló jẹ́ kí wọ́n máa sọ gbogbo nǹkan tí wọ́n sọ ṣùgbọ́n tá a bá súnmọ́ ẹlòmíì nígbà mi wá rí i pé a yàtọ̀ síra wa kò sẹ́ni tó pé o a kàn ń gbìyànjú à ń tiraka ni kò sẹ́ni tó pé ṣùgbọ́n tá a bá súnmọ́ra wa ní ọ̀nà kan tàbí ọ̀nà kejì a máa rí wípé a yàtọ̀ síra wa díẹ̀ díẹ̀. ah iṣẹ́ tí mo tí mo tí mo kò ṣe pé tí mo bá ṣe tí mo sì máa ṣe tí mo dẹ̀ sì ń ṣe òun ni iṣẹ́ orin torí mo láìpẹ orin kíkọ gan mo láìpẹ orin jù fífi gan mo láìkẹ ju iṣẹ́ mẹkáníìkì lọ mo láìkẹ gidi gan ó pọ̀ jù. ọ̀rọ̀ ayé yìí ìwọ nìkan ló lè ṣàlàyé àti gòkè ẹ̀dá láyé ètò rẹ̀ ni adániwáyé ó bá bójú wo lẹ̀ látọ̀run kó wá ṣàánú ayé mi o olúwọ̀run pa bí dáa sọ mí dire ọ̀rọ̀ ayé yóò. orúkọ mi ni James Ọláyanu Pabida Sọbidire iṣẹ́ ọwọ́ mi tí mo yàn láàyò òun ni mechanic òun ni mo fi ń bọ́ ọmọ ni mo fi ń bọ́ yàwó ni mo fi ń bọ́ àwọn ènìyàn òun náà lèmi náà fi ń ṣe fàájì ara mi ẹ máa wo Orísun tẹlifíṣàn ó dùn jù.